ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo máa kí yín o wípé ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ ẹ kásán lásìkò tẹ́ ẹ bá fi ń gbọ́ wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o bákan náà ojú tẹ́ ẹ sì fi ń rí wa kò ní fọ́ <laughs> mo ṣe bá ń gbọ́ yóò lẹ́yìn yóò máa lẹ́yìn yóò máa lẹ́yìn àjàǹtí èlé ó ti wá lẹ́yìn báyìí ó ti lẹ́yìn ó ti lẹ́yìn. Hmm èmi ti mọ̀ pé ọ̀rọ̀ mùfútíù ti Ìwó ọ̀rọ̀ mùfútíù ti Ìwó àti Olú Ìwó mo ti mọ̀ pé gúlégúlé wọn àti àtẹnumọ́ wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ó ní ohun tó bá dé kò bọ́fẹ̀ dé kò bọ́fẹ̀ dé mo mọ̀ pé ó ní ohun tó bá dé ẹ wọ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ṣẹ́rí bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ìròyìn ti fi tó wa létí wípé àwọn Ìwó ti fẹ́ fún bẹ́ẹ̀ ni wọ́n ti ké gbàjarè síta bẹ́ẹ̀ ni o wọ́n ti jẹ́ kó yé wa pé àṣírí olú ìwò àti mùfùtíù ní tó ń bẹ láàrin wọn ti ń tú síta hmm. àwọn ti ìwò wọ́n ti ń pariwo ṣẹ́ẹ̀rí gbára ń tà ń sọ nìyẹn torí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí mìíràn àtẹnujẹ mi ti pọ̀ jù ǹjẹ́ ẹ fẹ́ gbọ́ ṣé mọ̀ pé mo sọ lórí ètò wa pé àwọn àwọn àtẹnujẹ àwọn alátẹnujẹ àwọn torí owó torí ìjẹkújẹ kọ́ má kọ́ má gbé ohun tí ò ṣe tiwa kọ́ má tún gbé wọlé wa olú ìwò rèé ǹjẹ́ ẹ mọ̀ pé olú ìwò àti mùfùtíù ti ìwò wọ́n ń gba owó lọ́wọ́ àwọn àràbù wọ́n wá fi ń dá wàhálà lẹ̀ sórílẹ̀ yorùbá wọ́n ń gba owó wọ́n ń gba owó ṣé ká sọ pé wọ́n ń ta ìbí wọn ogún ìbí wọn fún àwọn àràbù ni bẹ́ẹ̀ ni wọ́n ń gbawó lọ́wọ́ àwọn àràbù láti fi wá máa disturb ilẹ̀ yorùbá tiwa bí kódà hmm, wọ́n ń gba owó ní saudi ni o lọ́wọ́ àwọn àràbù yẹn láti fi lè rí pé àwọn ń gbé ẹ̀sìn wọn láì mọ̀ pọ́nbọ̀ wá fi ṣẹ̀sìn ẹ̀sìn ni o ẹ̀sìn ni mo kà á kún wọ́n ń gbé ẹ̀sìn ẹ̀sìn bọ̀ wọ́n dẹ̀ wá fẹ́ fi ṣẹ̀sìn ni ara ń tà ń sọ nìyẹn pé ṣé ẹ rí ẹ má má jẹ́ ká ta ogún ìbí wa ẹ má jẹ́ ká ta ọjọ́ ìbí wa tí ẹ ò bá gbàgbé dáadáa ìṣẹ̀lẹ̀ náà ti ń ṣẹlẹ̀ bọ̀ tipẹ́tipẹ́ ó ti ń ṣẹlẹ̀ bọ̀ kò ń ṣe ní kò ń ṣàná lọ ti ń sẹ̀ tiẹ̀ bọ̀ tí ẹ ò bá gbàgbé ìgbà tó jẹ́ pé àwọn kàbá yìí wá sí ìwò bẹ́ẹ̀ ni tó wá sí ìlú ìwò tó jẹ́ pé olú ìwò ó yẹ wọ́n sí tó fún wọn ní a lot of things tó yẹ pé ó yẹ wọn sí ó gbé agbádá sí wọn lọ́rùn ó sọ wọ́n di Yorùbá tipátipá débìdébì wípé ó ó mú wọn káàkiri láti fi mọ orí ilẹ̀ dáadáa kódà àwọn àràbù ìgò olúwo tún ṣe ju débi pé ó tún fún wọn lóyè ó tún fún wọn lóyè lórí ilẹ̀ Yorùbá láràbù láwọn kabas olúwo tún fún wọn lóyè oyè ebú wo ló gbélé wọn lọ́wọ́ oyè bú oyè má ní gbà oyè bú o lolúwo ń gbé. ẹ wá wo bó ṣe mú àwọn àgbààgbà wa sí tó ṣe mú wọn ṣíkún gbogbo ìgbà tólúwo ń gbọ̀tẹ̀lé wọn àti mùfútì tìwò tó ń gbọ̀tẹ̀lé wọn ṣé ẹ mọ̀ pé wọ́n tún ṣí ọjà mìíràn tó jẹ́ pé ṣe ni gọ́vùnà Ọ̀ṣun state ìyẹn ló tún wá ẹ̀ńdọ́ọ̀sì ẹ̀ ẹ wo bó ṣe ń kó wọn ní pápá mọ́ra ẹ wo bó ṣe bó ṣe ń fi ọpọlọ àti géèmù bó ṣe fi ń play wọn tí ojú tiwọn náà ò sì là táwọn náà ò dẹ̀ mọ̀ pé àwọn arábí ń wá ọgbọ́n láti gé ẹ̀mí gbogbo ọmọ Yorùbá kúrú ni àwọn arábí ń wá ọgbọ́n láti rí i pé àwọn kásẹ̀ Yorùbá kúrò tí ẹ̀ bá gbàgbé ṣe mọ̀ pé Muftiu ti wò ó ó ṣí ọjà tuntun ọjà gidi tó dẹ̀ jẹ́ wípé ó fi ń jẹ́ kó yàwó èèyàn pé ìran mùsùlùmí nìkan ló ní ọjà yìí ẹ máa wo ìran mùsùlùmí nìkan ló ní ọjà yìí ṣùgbọ́n sí ìyàlẹ́nu kìrìsìtẹ́nì ló wá sí gọ́vùnà Adeleke bọ́dẹ̀ jẹ́ babaláwo ló wá sí bọ́dẹ̀ jẹ́ alájòóta ló wá sí gọ́vùnà Adeleke wọ́n ẹ̀ńdọ̀sì ẹ̀ wọ́n dẹ̀ lọ sí ọjà yìí ìyẹn tó pè ní ọjà mùsùlùmí nìkan ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé ọjà tó ṣì ó ní èèmù wọ́n ní èèmù tó ń target wọ́n ní nǹkan tó fẹ́ accomplish gbogbo ara wọn gbọ́gbọ́n ẹ̀ ni wípé wọ́n fẹ́ máa change nǹkan ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ máa change ẹ̀ fún wa wọ́n fẹ́ máa change nǹkan ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ nígbà tó ti pẹja kọ́ pé ọjà mùsùlùmí nìkan ni wọ́n ná ọjà mùsùlùmí nìkan ni wọ́n ṣí ibẹ̀ fún wọ́n fẹ́ dọ́gbọ́n máa yí àríwá wo ọgbọ́n tó fẹ́ fi sọ everybody di muslim ọjà muslim yìí ọjà mùsùlùmí yìí kò sí anybody tó jẹ́ bíi christian tó lè ná. No kìrìsìtẹ́nì ò lè na kìrìsìtẹ́nì ò lè bá wọn na àyàfi kìrìsìtẹ́nì tó bá ṣe tán láti darapọ̀ mọ́ ẹgbẹ́ mùsùlùmí débi pé a convert sí muslim ni o a gbé gbogbo ẹ̀ adúléláwà ni a wé ẹ̀kú a wé gbogbo ẹ̀ lórí pé ó fẹ́ ta. ẹ tún wá wo another style lẹ́yìn tó bá ti díbọ̀ ti succeed níbi tọjà yẹn wọ́n wá sí school wọ́n á sí iléèwé wọ́n wá kọ́ ní iléèwé mùsùlùmí tó jẹ́ pé àsan àti kìkì mùsùlùmí nìkan ló máa wà níbẹ̀ lẹ́yìn tó bá wá sí tán wọ́n wá já price owó school yẹn wálẹ̀ wọ́n já price owó school mùsùlùmí yẹn wálẹ̀ débìdébì pé ó máa lè wà affordable ọmọ mùsùlùmí á lè lọ bẹ̀ ọmọ kìrìsìtẹ́nì tó bá ti fẹ́ lọ bẹ̀ gan-an ó máa ní láti convert sí muslim ibi tó bá tún ibi tó tún bá fi ṣe dé ọmọ tó bá lọ síbẹ̀ òbí ẹ̀ máa máa kírun òbí ẹ̀ á máa ṣe mùsùlùmù ẹ wo ẹ wo ẹ wo fastest strategies tí wọ́n mọ̀ pé Nigeria lack education wọ́n mọ̀ pé ìjọba ti fi kún owó owó iléèwé owó iléèwé ti le gan ó ti serious ẹ wá wo style tó fi mú ìjọba tó fi mú àwọn ọmọ Yorùbá ẹ wo style tó fẹ́ fi wọlé ẹ̀yin náà rí ẹ̀rí sí ọpọlọ Yorùbá ẹ jí o wọ́n ti talẹ̀ wa tán ẹ jí ẹ jí ẹ jí ẹ wo ọpọlọ tó bẹ́ẹ̀ fi. ẹ wá sọ ọ̀nà dàtí àwọn òbí ò ṣe ní convert sí Muslim láti lè rí i pé ọmọ wọn kàwé ó ṣàṣeyọrí débi débi pé wọ́n máa put pressure lórí àwọn tíṣà tó wá wà ní school mùsùlùmí yẹn láti lè kọ́ wọn dáadáa láti lè kọ́ àwọn ọmọ dáadáa débi wípé orí àwọn òbí gan á máa wú wọ́n á tún máa fa àwọn ẹlòmíì wọ́n á máa fa àwọn wọlé láti di mùsùlùmí ẹ tún rí ọpọlọ wèrè àwọn òbí á máa give testimony ìsọnu wọ́n máa ní à kristẹni ni mí tẹ́lẹ̀ oníṣẹ̀ṣe ni mí tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tọ́mọ mi ti ń lọ báyìí mo ti di mùsùlùmí láti fi lè jẹ́ kí mo ra ọjọ́ ọ̀la ẹ wo scope ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn jàre aṣíwèrè ni Rashidi amúgbó ni èmi ò rò pé nọ́mà rárá kí gbogbo àwọn ọmọ Ìwó kí wọ́n bọ́ síta nítorí arákùnrin yìí mi kà kún ọlọ́pọlọ bẹ́ẹ̀ ni mi kà kún ọlọ́pọlọ nítorí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣe kò papọ̀ mọ́ nǹkan tí ó tí ó bá ń lẹ̀ Yorùbá nation láfẹ́ o òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún kí àwọn ìjọba gbóyè kó pe Abdulrasheed fún kwẹsítíọ́nì ìyẹn olú ìwọ of Ìwó ẹwọ ẹyá mẹyìn Baba mi ẹ share ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ o ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation ni no retreat no surrender la fi ń sọ pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé o ó dàbọ̀.